látàrí ẹ̀sùn wípé ó ṣe ikú pa ọkọ rẹ̀ Biliaminu Bello ti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn báyìí lórí ìdájọ́ tí ilé ẹjọ́ gíga náà dá fún un. Sanda ni adájọ́ àgbà Yusuf Alilu dájọ́ ikú fún ní ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún yìí sọ wípé adájọ́ ọ̀hún fa irun apá kan dá apá kan sí ni lórí ìdájọ́ rẹ̀ wípé ó gbè lẹ́yìn apá kan ju ọ̀kan lọ. nínú ìwé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó pè tako ìdájọ́ náà èyí tí ìgbìmọ̀ àwọn amòfin rẹ̀ tó jẹ́ Reke Tafa Olúṣẹ́gun Jọláwọ̀ Regina Okoti àti Beatrice Tafa kọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà sọ wípé ìdájọ́ ikú tí wọ́n dá fún òun kì í ṣe èyí tó yẹ ó wá tún ní ẹ̀rí tí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ náà lò láti dájọ́ ikọ́ fún òun kì ṣe ẹ̀rí tó fi hàn wípé òun ló pa ọkọ òun lákòótán Sanda tó rọ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti da ìdájọ́ náà nù fún bí eléyìí tí ènìyàn bá fi omi ṣanwọ́ tán ẹ̀wẹ̀ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kò tí ì dá ọjọ́ kankan fún ìgbẹ́jọ́ ọ̀hún bí ó bá ṣe ń lọ tẹlifíṣàn Orísun yóò máa fi tó wa létí. ọ̀gágun tó ń darí ikọ̀ Operation Safe Corridor OPCS ọ̀gágun Bámidélé Sáfà sọ wípé kò sí ọmọ ẹgbẹ́ Boko Haram tó ronú pìwàdà tí àwọn gbà sínú ikọ̀ ọ̀hún rárá gẹ́gẹ́ bí ohun tí àwọn kan sọ wípé ikọ̀ ológun náà ti gba àwọn aronúpìwàdà ikọ̀ Boko Haram sí iṣẹ́ Sàfá ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ lábẹ́ àkóso bó ti wulẹ̀ kó mọ́ Sàfá sọ eléyìí ní ìlú Àbújá nígbà tó lọ ṣe àbẹ̀wò sí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọmọ ènìyàn lóore ìyẹn humanitarian ìṣẹ̀lẹ̀ pàjáwìrì disaster management àti ìdàgbàsókè àwọn ará ìlú social development ní ìlú Àbújá lọ́jọ́bọ̀ tó kọjá ó ní ikọ̀ ológun kì í dédé gba ènìyàn síṣẹ́ nítorí àwọn ìlànà kan ti wà nílẹ̀ tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé kí ẹnikẹ́ni tó lè darapọ̀ mọ́ ikọ̀ náà ó ní kò sí ẹnikẹ́ni nínú àwọn ọkùnrin tí ó jẹ́ okòó-dín-ní-ọ̀ọ́dúnrún two hundred and eighty tó kẹ́kọ̀ọ́ jáde nínú ètò OPSC èyí tí àwọn gbà sí iṣẹ́ ológun ó ní àwọn ìlànà wà nílẹ̀ láti gbani síṣẹ́ bí ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ ológun gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà kò gbọ́dọ̀ ní àkọsílẹ̀ ìwà ọ̀daràn kankan rárá kò sì gbọ́dọ̀ tí ì jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tàbí ẹgbẹ́ ọ̀daràn bíi ti kọ Boko Haram tẹ́lẹ̀ rí nítorí náà pé gbogbo eléyìí àwọn kò lè gba àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tó ti yé padà sí rere ọ̀hún sí iṣẹ́ ológun bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan nínú wọn tí ikọ̀ ológun yóò gbà sí iṣẹ́ rẹ̀ pé kí àwọn ará ìlú kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ lórí ọ̀rọ̀ náà àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹlé tó ń rí sí ọ̀rọ̀ ikọ̀ ọmọ ogun ojú òfurufú àti ọ̀rọ̀ òfin ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣe ìwádìí ní kíkún àti òfin tó tọ́ lórí iṣẹ́ àkànṣe ilé kan tí ikọ̀ ọmọ ogun ojú òfurufú dáwọ́lé tó jẹ́ ti Blue Boulevard Limited iléeṣẹ́ Blue Boulevard Limited ọ̀hún ló kọ ìwé sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin èyí tí ó fi nàka àbùkù tó sì fi ẹ̀sùn kan ikọ̀ ọmọ ogun ojú òfurufú pé wọ́n ti ṣiṣẹ́ tako ọ̀rọ̀ àjọsọ wọn èyí tí wọ́n jìjọ ṣàdéhùn lé lórí lórí ilẹ̀ tí àwọn ọmọ ogun náà yá láti lò ẹ̀wẹ̀ lẹ́yìn tí wọ́n ti ka ìwé ẹ̀sùn ìyẹn èyí tí a pè ní petition tí iléeṣẹ́ náà kọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin alága ìgbìmọ̀ alábàáṣẹ́kélé tó ń rí sí ọ̀rọ̀ ikọ̀ ọmọ ogun ojú òfurufú Shehu Mohammed sọ wípé àwọn aṣòfin yóò jókòó gbígbọ́ ọ̀rọ̀ apá méjèèjì lẹ́yìn tí àwọn méjèèjì bá ti kó àwọn ìwé ẹ̀rí tó yẹ kí wọ́n kó wá ìyẹn àwọn dọ́kúmẹ̀ǹtì tí ó wúrọ̀ mọ́ ẹ̀sùn náà ó tún ní ẹ̀dà àwọn ìwé ọ̀hún ni wọ́n gbọ́dọ̀ fi sọwọ́ sí ọ̀gágun ikọ̀ ọmọ ogun náà àti sí olú iléeṣẹ́ wọn ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n kí wọ́n sì fi àwọn mìíràn ṣọwọ́ sí iléeṣẹ́ ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé yìí ẹ̀wẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn Peter King Ọ̀ṣúndé tó jẹ́ olùdarí iléeṣẹ́ Blue Bovard Limited sọ wípé iléeṣẹ́ rẹ̀ ti kọ́ ilé ìtajà ìgbàlódé ńlá tó ń jẹ́ mall àti ọjà ìgbàlódé fún ikọ̀ ológun ojú òfurufú ọ̀hún ní bárékè wọn eléyìí tó wà ní ìlú Port Harcourt ó ní iléeṣẹ́ rẹ̀ ti kówó kalẹ̀ fún ọjà ìgbàlódé náà àti wípé ó ti wà nínú ọ̀rọ̀ àdéhùn tí wọ́n jọ tọwọ́ bọ̀wé rẹ̀ wípé fún odidi ogún ọdún ní iléeṣẹ́ Bovard yóò fi ṣàkóso ọjà ìgbàlódé náà kí wọ́n tó fà á lé iléeṣẹ́ ológun ojú òfurufú lọ́wọ́ ó fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ti fẹ́ ba ọ̀rọ̀ àdéhùn ọ̀hún jẹ́ nígbà tí owó rọ̀gùnrọ̀gùn bílíọ̀nù mẹ́wàá náírà ti run sórí rẹ̀ nítorí àwọn ọmọ ogun ya wọ inú ọjà ìgbàlódé náà ẹ̀wẹ̀ nígbà tí àwọn oníròyìn fi ọ̀rọ̀ wá alukoro ikọ̀ ológun ọ̀hún lẹ́nu wò ìgbékúnlé dáramọ́lá ó kọ̀ láti sọ ohunkóhun ọba ìwó ìyẹn ọba abdulrasheed akànbí ti sọ wípé òun sì ni ọba ní ìlú ìwó pé kò sí ẹnikẹ́ni tó rọ òun lóyè kábíyèsí tó bọ́ sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ lẹ́yìn tí ìròyìn ti gbòde wípé kí kábíyèsí lọ rọ kúnlé fún oṣù mẹ́fà láti má ṣe dá sí ààtò ìlú kó má sì ṣe wá sí ìpàdé àwọn lọ́balọ́ba bí a kò bá gbàgbé wípé awuyewuye gbòde lórí ìròyìn tó sọ wípé ọba abdulrasheed àkànbí gbá ọba àgbowó tí ọ̀gbagbá ọba dìkùrù láì ní ẹ̀ṣẹ́ lásìkò ìpàdé àlàáfíà tí wọ́n pè láti yanjú ọ̀rọ̀ ilẹ̀ lẹ́yìn èyí tí olúwo bọ́ sí gbangba wá sọ wípé òun kò gba ọba náà ní ẹ̀ṣẹ̀ rárá pẹ̀lú fọ́nrán ijó àti ayọ̀ níbi tó ti ń jó òun ló tì sóde láti tako ọ̀rọ̀ ìyọkúrò tàbí ìdádúró rẹ̀ wípé àjọ Ọ̀ṣun State Traditional Council kàn fún òun ní ìdádúró wíwá sí ìpàdé lásán ni ìgbìyànjú tẹlifíṣàn Orísun láti bá kábíyèsí ní gbólóhùn òun ló bọ́ sí pàbó bí ó bá tún ṣe jẹ́ tẹlifíṣàn Orísun yóò máa fi tó wa létí. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé kò sí ìpadà sẹ́yìn lórí gbígbé òfin tí yóò máa ṣàkóso ìtàkùn ayélujára kalẹ̀ ní orílẹ̀-èdè yìí. gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ lórí eléyìí ìjọba àpapọ̀ ti kàn sí àwọn olùdásílẹ̀ méjì lára wọn tó jẹ́ Facebook àti Google lórí ọ̀rọ̀ náà. ìjọba àpapọ̀ wá tọ́ka sí díẹ̀ lára àwọn àhesọ ìròyìn ìyẹn eléyìí tí ó ń ti orí ìtàkùn ayélujára jáde èyí ló lè dá rògbòdìyàn sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlúkoro tó ń ti àṣà alhaji lai muhammed ló sọ eléyìí di mímọ̀ ní ìlú àbújá lọ́jọ́bọ̀ tó kọjá ó tún ṣàlàyé ìdí tí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ìlúkoro àti àṣà fi fẹ́ ya ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù dọ́là five hundred million dollar síta bákan náà ló tún sọ̀rọ̀ àforíjì lọ́wọ́ àwọn arìnrìn-àjò ojú òfurufú fún dídarí ọ̀pọ̀ àwọn bàálù òfurufú tó gbé wọn sí àwọn orílẹ̀-èdè tó yí Nàìjíríà ká pàtàkì jùlọ Ghana Lai Muhammed fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn fẹ́ fọ lílo ìtàkùn ayélujára mọ́ àti wípé tó bá máa fi di ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí àwọn yóò yan ìgbìmọ̀ láti jókòó lórí ọ̀rọ̀ náà pẹ̀lú ọ̀nà tí ìjọba àpapọ̀ yóò gbà láti rí dájú pé lílo ìtàkùn ayélujára kò dá gbogbo rògbòdìyàn kankan sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà Mohammed tún ní àwọn ṣètò láti pe ìpàdé àpérò tó láàmìlàaka tó jẹ́ wípé àwọn onílé iléeṣẹ́ ẹ̀rọ ìgbàlódé àwọn tó mọtì fún tẹ̀dọ̀ lílo ìtàkùn ayélujára àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn mìíràn yóò wá ojútùú sí ọ̀rọ̀ ìtàkùn ayélujára tí àwọn ènìyàn ń lò láti máa fi gbé àwọn ìròyìn èké àti ohun tó lè tu orílẹ̀-èdè nàìjíríà ká bọ́ síta ó ní nínú rírí dájú wípé àlàáfíà ilẹ̀ nàìjíríà kò di fíafíà nípa àwọn tó ń lo ìtàkùn ìgbàlódé yìí kò sí ohun tó jọ pé ìjọba fẹ́ máa fojú àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn bá ń sọ lórí whatsapp twitter facebook ó di àhesọ ó wá sọ wípé ó ní àhesọ yìí jẹyọ látàrí ìtàkùn ìgbàlódé yìí èyí yóò fẹ́ jẹ́ kí àwọn ènìyàn máa kó ọkàn sókè látàrí ìpayà tí àwọn ẹlòmíràn máa ń lò lórí ẹ̀rọ ayélujára. mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpéǹpéjú báyìí náà ni àlàáfíà a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé tójú ìwà rẹ ọ̀rẹ́ mi o ọlá a máa ṣí lọ lọ́wọ́ ẹni ọlá a sì máa ṣí lọ lára ènìyàn ìwà ẹni nìkan ló máa ń kú ni kù àjùwà ṣe o tí tó fi máa di ọ̀la lágbára olódùmarè tí ẹ ó máa fi ire àti àánú pàdé lórí àkọ́tún ìròyìn ìròyìn wa ìròyìn mẹ́wàá lórí Orísun ó dàárọ̀ o a kú ìsinmi òní a ìpalẹ̀mọ́ iṣẹ́ ọ̀la ọ̀kọ̀ọ̀kan làó jì.